أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين جعل الدنيا مزرعة الآخرة ووفق من شاء لاغتنام أوقاتها قبل فواتها ووفق من شاء لاغتنام أوقاتها قبل فواتها وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الكبير المتعال وأشهد أن محمدا عبده ورسوله القائل بادروا بالأعمال صلى الله عليه وعلى آله وأصحابه وأصحابه ومن تبعهم بإحسان وسلم تسليما عباد الله اتقوا الله تعالى واستغلوا أوقاتكم أوقات حياتكم فيما ينفعكم في الدار الآخرة يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم واعلموا أن الوقت سليم وأن كل لحظة تمر في غير عمل صالح فتتذكرونها وتتأثرون على فواتها قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خطر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر العصر الزمان الذي يقع فيه حركات بني آدم من خير وشر إن الإنسان لفي خسر أي أن كل إنسان في المساجد والمساحي وصرف الأعمار في أعمال الدنيا لفي نفس لفي نفس وضلال عن الحق حتى يموت إلا الذين آمنوا وعملوا الصالحات فإنهم في ربح لا في خسر لأنه عملوا للآخرة ولم تشتغل لهم أعمال الدنيا عنها فتأمل أيها الإنسان المسلم مع أي صنفين أنت مع الخاسرين أو الرابحين إن هذه الأوقات التي تمر بك جوا الإنسان فرص عظيمة إذا مضت فلن تعود أبدا وإنما تحسب من عمرك ويكتب لك أو عليك حسب ما عملته فيها فبادر باغتنامها قبل فواتها والله سبحانه وتعالى قد جعل الليل والنهار وقتا للعبادة كما يقول عز من قائل وهو الذي جعل الليل والنهار خلقة لمن أراد أن يذكر أو أراد شكورا فرض فيها صلوات الخمس في أوقات محددة في اليوم والليلة كما قال تعالى تعالى أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه وتوبوا إليه وتائب من الذنوب كما لا ذنب لا توبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله الحمد لله تعظيما لشأنه والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أقول فهو الله سبحانه وتعالى أدعى فهو الله لقو لقو أبالا برالي بقوكا أنوى ناني أسنقوكا وفدقوكي ọjọ́ jẹjọ là ń bẹ kó mú ọjọ́ òní bá wa láyé ó sì kánú wa bọ́bá kò ti máa kó ń bẹ̀ ṣáájú ọjọ́ òní kò sí dáa lè ṣe fọ́lọ́hún àánú rẹ̀ náà la tún rí gbà fífi ń tẹ wá kù ọlọ́run àbíọ́ mọ́tà àánú rẹ̀ dúró lórí wa o ọ̀la àti tóbi rẹ̀ adúpẹ́ fún ọ látara pásítọ̀ tá a wà yìí àsìkò tọ́jẹ́ sí pé ọ̀pọ̀ èèyàn tá a máa mú mi ní ilẹ̀ máa mú mi ní púpọ̀ kílẹ̀ ó tó sú wọn lè kìfìrí ọ̀pọ̀ èèyàn ó sì lè jẹ́ ní tí ilẹ̀ sú ní mú mi ní lọ́jọ́ pé ń gba ilẹ̀ ọba ìmọ̀ ó lè ti di kìfìrí sàmánì táwa yìí ọ̀pọ̀ èèyàn yàbìrúnà àṣírọ́tàwọn bẹ̀ àròtì mìíràn tó ọ̀pọ̀lọpọ̀ ní ta àlìkìyàmẹ̀ nítorí

فكلكم تسير إلى التراب ni gbogbo ẹni tí ó ti ìbímọ nù wa náà ó tó wèrè ẹ lọgbéyàwó ìwọ náà bímọ filimọs kíkó lè rí tí ọpàjẹ náà ni kíkó lè rí tí ọpàjẹ ni wọ́pùnú lílẹ̀ kàràbì ẹni tí èkọ́lé ìwọ náà gbìyànjú kọ́tí ẹ náà káhóró lè pọ̀ ni gbogbo ìtàn bàbá wa kọ́ tá a bá ló ti bẹ́ẹ̀ lè dáwà náà kọ́ bẹ́ẹ̀ ló náà dáhóró wọ́pùnú lílẹ̀ kàrọ́bì fakùlùkùmù tafsiru ilẹ̀ tùrọ́bì èyí tí ó kẹ́yẹ nìkọ̀ọ̀kan wa náà ní ká padà sí bí wọ́n ti dá wa a padà bí ti mú ìpìlẹ̀ wa inú ẹ̀sẹ̀ ni wọ́n ti mú ìpìlẹ̀ wa gbogbo nǹkan padà si ìpìlẹ̀ ọmọ èèyàn náà padà ìpìlẹ̀ rẹ̀ ohun tá a rí ká jẹ́ lórí èpè yìí èpè lápadà bọ̀ wá dà. ọmọ ìpẹ̀ ní ápá padà lọ sínú ìpẹ̀ kí ni bá rí wa ẹni tó jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ nùtùfà bá a bá tún gbé súnmọ́tò sí ìpìlẹ̀ wa tá a tún lè mú tó súnmọ́tò sí ohun tí òun náà jẹ́ kẹ̀kẹ́ ni òun náà lomi àtọ̀ wọ ákírù ujì ìfàtún yẹ fọ̀hárù tọ́ba tún di kẹ́yìn nígbà ọlọ́wọ́n ọba ní ẹ̀ tọ́lọ́wọ́n bá láti kó kálukú tó jí fàlà padà dà. àárọ̀ ìgbé àti lọ gbé yàtọ̀dá lọ gbò mọ́lẹ̀ àpọ́nlé ọmọ èèyàn ní bẹ́ẹ̀mẹ kó ṣe dà tí wọ́n lọ dùn ún gbó bá a bá débẹ̀ á gbé egun ẹ̀ níbẹ̀ ọmọ èèyàn náà ṣe nínú kò sí yàtọ̀ akàn wa lẹ́nu wu tí wọ́n po òkú sí bẹ́ẹ̀ egun ẹran tó sọ́nù gbó tó ṣe gbọ́lá wà ládàá lẹ́bi tó ọmọ èèyàn wàhánirù jìfà òkú pété ìdágbédánù olómẹ́yà yẹ̀kùhárù fáàríwá lọ́wọ́ pọ̀ yìí fáàríwá lọ́pọ̀ yìí orí kí fáàríwá ọlọ́wọ́ èsì sálábòsí torí kọ̀gbọ́dọ̀ máa sí ìsẹ̀mí míì lẹ́yìn èyí tà ń kọ̀gbọ́dọ̀ máa sí torí dáadọ́ ẹlòmíì tí oṣù méje pariwo dàárọ̀ yìí kọ́ lọ́n bẹ́ ọgbà tó ń bẹ́ òsì lọ́hùn ẹlòmíì àti alẹ́gbọ̀n ní fídíò omi olóbì tí rí tó sì rí dàdúrà wọn tó sì dára rẹ̀ pẹ̀lẹ́ nìkan bí gbogbo ọ̀sẹ̀mí ìbá wá lọ bẹ́ẹ̀ tí ò sí ìmọ̀ tí béèrè ajẹ́pẹ́lẹ́ ayé ta wò nítumọ̀ ayé yóò tàbí ṣe sí níjọ́ ọ̀bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ oníjọ́ tẹ̀lé àtẹ̀yìn bá ti bẹ́mi ni a ti wà nípa ẹ̀ tí wọ́n máa bíá bóò la ayé wa yìí ọ̀rọ̀ ẹ̀yàn ní fẹ́mi àtẹ̀yìn gbogbo àsìkò wa sì tí ó fi aláǹfààní ìjọba bẹ̀rẹ̀ ìrìn àjò tẹ̀mí gbogbo àwọn báàrí mọ́ láàrin wa tí wọ́n ti lọ ẹni ó lè tọ́ka sí wípé tẹ́lẹ̀ yìí ọ̀yà kò sí kò sí tíjà bá ń bẹ́ńbẹ́ o sì lè mẹ́nìkan kúrò láyé àfẹ́lẹ́ àtúkọ̀ ìbá tó wọn ní kankan tó máa dàpọ̀ wọn lọ sá lọ rí ọwọ́ ní ọlọ́fẹ́ kó bẹ̀rẹ̀ àsìkò rẹ̀ ló tó ọwọ́ àbíwọ́ tí wọ́n lè kọ́lẹ̀ wípé àbá alágbájá tàbí bàbá kan ẹ̀lẹ́mọdé òkókọ wọn òun ló ṣiṣẹ́ tẹ́nìkan fi kúrò láyé ẹni wọn ò tàṣí tí ò kú tí gbogbo ẹni tó kù náà lè jẹ́ pé wọ́n tàṣí náà lè kú ẹni tí wọn tàṣí ń bọ́ tó wọn ò kú ẹni tí wọn kàn ní nǹkan tí ò kú.

law sabara al-qatilu lamata al-maqtul kò sí ìkẹkẹ tó bá yóò mà kálukú wa kágbìyànjú kálàtì kó wa fi ń tá fi bí àbọ̀ rẹ̀ jẹ́ níwájú ọlọ́run subhanahu wa ta'ala kálò fi tí ó fi aláǹfààní ya kálukú wa tàbá lọ fa umánùn owó là fi wa láǹfààní láyé tá a wà yìí ẹ̀gbọ́n mi mo fẹ́ ṣe nǹkan kan ó kù díẹ̀ ọ̀dàgbà lọ fi kún ẹ̀gbọ́n dáadáa nu àìbẹ́ẹ̀kọ́ bàbá mi mo fẹ́ ṣe nǹkan kan ọ̀yàgbà léyìí lọ fi ah, good father bàbá gidi ni mo ní ayé gbogbo ta níbi àríkẹ̀kẹ́ mú lọ wọn náà máa wo máa ara ẹlẹ́nẹ́ ni ló ti gbà wáàsí wọ́n padà bọ̀ wá gbà wáàsí lára tiẹ̀ náà gbà wáàsí lára àwọn tí ń lọ bá rí wọn mélòmélò lẹni tó ní agbẹ́kúò lomi ilé alágbèéká ẹsẹ̀ mọ̀mọ́ mi ṣe wáàsí jọ tí mo fi wọn tó bẹ̀rù ọlọ́run tí mo fi ní bá ah, ayẹyẹ ọ̀jẹ́ nǹkan ogbó tí bàbá kékeré kọ́ láyé wò ẹsẹ̀ dì orí kankan wọ́n ò rí wọ́n ò rí a single flag pé ẹbí ilẹ̀ fún bàbá yìí ẹtí ń bẹ̀ kóun lọ́kọ́ tiẹ̀ máa rí lò kọ́ jẹjẹ́ rẹ̀ bí wọ́n bá fi ilẹ̀ wọn lọ gbogbo mẹ̀ ẹni tí ó lò fúláàtì ọlọ́gbà. ẹgbẹ́ kan bá tún fẹ́ pọn lé wọ́n lè bá kún kínní kan ọkọ̀ kínní kan ọba nìkan bẹ̀ lókè adẹ́ka náà ní lọ́díẹ̀ gbogbo tí wọn á nínú ẹgbẹ́ àwọn òkun aláàyè ní gbogbo ilé wọn ra fi lélẹ̀ torí yóò gbúdọ àwọn ọmọ òrò fìrẹǹtì wọn máa pawó ara báwọn kọ ọra ìsàárè wọn wọn máa kankan sí lẹ́gbẹ̀ẹ́ kan bíi ọmọ agbẹnu. òun èsè wàhálà gbogbo ilé ádámù ọkọ tàbíjan ọkọ tẹkọ ọkọ tìbàdàn ọkọ ọkọ máa fura wí. bàbá mi ni orí kankan mú lọ ẹ̀rá tí wọ́n tún fi ṣe ọ̀sọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ka òkúta ẹ̀yọ́ jẹ́ ọgbẹ́ ọlọ́ yàrá oníjẹ́ ọmọ sábẹ̀ ń gbọ́ wà láyé nu ọ̀ níwájú ọlọ́run ẹ̀rù ni ọtọ́lọ́run ta gbogbo tó akálùkù ní lọ́ọ̀kọ́ ọmọ bí òtí mo ọmọ bí òtí mowó ìyàwó ọmọ ńgbọ́ wà láyé lọ́pamọ́ ọba ti kú gbogbo ẹ̀wọ̀n oṣù wórí ńgbọ́ wà ń bẹ̀ ní ọ̀pọ̀lọmọ bí ọ́fíìsì táwọn ọmọ òfin má bẹ̀ àbí yàtọ̀ fún ti báńkì gbogbo pín nọ́mbà sọ dámọ̀ fún rẹ̀ ń wọ̀n bẹ̀ láyé ni ọba ti kú tán wọ́n lọ bá wọn tí wọ́n lè lọ bá lójú ayé ẹ wọ́n kà sí rí àkáǹtì ẹ fún wa wọ́n gbowó gbowó ẹ wọ́n gbà jáde àbí wọ́n gbà jáde wọ́n gbà á pẹ̀ wọ́n sọ ń bọ̀ bẹ láyé mi wọ́n lọ olóní kìnnínú lọ́wọ́ lóní pírọ́fẹ́sì nígbà tí wọ́n ti kú tán ó ti parí wọ́n gbà á wọ́n náà tún ń fẹ́lẹ̀ ṣe bó oní nẹ́tíwọ̀kì kìnnìkan àbí àdóòtú. wọ́n ti palẹ̀ ẹkún mà níjẹ́ o ti fọ́kọ ẹnìkan sí igbó lọ́sùmọ̀ wọ́n ń júwe kú fún ọ wọ́n ń júwe fún ọ pé òkun jọ ẹni tí ó jọ àpò dúkìá nù. ọ̀nà ń wí fún ọ ń wí fún káwọn ní ẹ jẹ́ gbìyànjú. káfà ụwa kó wá se dada dáadáa káfi súnmọ́ lọ́hùn ọjọ́ kan ń bọ̀ láàyè ńkọ hùmánù owó tí ń dayé rú lọ yìí tó ń gbogbo gudugudu pàápàá nàìjíríà yìí kò sì fi ń rú jowó lọ kèé sọpọ́ lọ́wọ́ ọ̀kẹ́á ọ̀bẹ̀ẹ̀bẹ̀ owó ní gbogbo dúkìá táyé yóò ní wá òní laamu wá láàmú bíbà tí òní kú ọlọ́run sì ń fàpẹẹrẹ ó kálukú kálukú gbogbo àwọn tí wọ́n lọ́gbà lójú ayé wọn náà lọ́lọ́ fi lómi ìkan bẹ ní fi kẹ̀kẹ́ tí wọ́n fi wọ́ tí wọ́n fi wọ́ àárọ̀ wọ́n fi gbé kiri ní ìsìn ọpọlọ ti lọ wọ́n ẹ̀sẹ̀ ń kọ́ ọgbọ́n bèbí ọmọ yẹn ń gbé fún nígbà tí ìrìn ẹ̀jẹ̀ kọ́ mẹ́ ké ní nǹkan láti ọkọ̀ máa rìn ẹ̀jẹ̀ wọn bàbá kò sí tí rí ẹ̀yìn ẹ̀ láyé olùwàjú ọlọ́run kò sí bí ọlọ́run lè yọ sẹ́dà alágbára ni ó ju gbogbo wa lọ ó ju alọ ká padà sódò ọjọ́ kan bọ̀ owó tọ́mọ èèyàn ní kò ní fẹ́ láǹfààní o kò wúlò fún jọ náà wọ́n lábá oníjọ́ abá ti kú owó òwúlò òwúlò mọ́ tọ́lá ọmọ ọmọ mi nìkan nígbà ń ni o òwúlò kálukú ni ọmọ sáré sí ẹjọ́ àlìkàmà illa man atallaha biqalbin salim. bọ́lọ́n bá lè kẹ́yàn tọrẹ́ mi ẹ̀ lò dáadáa láyé tóbi ti tẹ́ rí onórí kaba ń wájú ọlọ́run ẹ̀já ló tẹ̀mí tọ́lọ́ fún aláǹfààní rẹ̀ yìí ká fi ṣe dáadáa ọlọ́run mọ́sálá ìsànú ẹnì kọ̀ọ̀kan wa ìwà lẹ́nu tí ọmọ alásùkò ẹ̀ fún tiẹ̀ sójú ọ̀nà ẹ̀ gbọ́n tá a bá ń ṣe ọlọ́jọ́ ó lè jẹ tọ́lọ́m àṣetánì tí máa ń darí ọkàn yà ibi tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ọlọ́run mẹ́jọ jẹ́ nìkọ̀ọ̀kan wa lérè àwọn tẹ́nì kọ̀ọ̀kan wa tá ṣe táwa náà mọ̀ pé kí ní ikú díẹ̀ káàtó alágbára lọ́lọ́hùn òun lọ́lọ́kàn ó lè yí ọkàn bó ṣe wù ú ọlọ́run bá ní yí ọkàn ẹnì kọ̀ọ̀kan wa tí mi máa ṣe gbogbo tí ó jẹ́ ìdùnmánú rẹ ọlọ́run darí ẹ̀mí wa kó o níbi gbogbo tí ó jẹ́ bínú ọlọ́run wa dó orílẹ̀-èdè yìí mọ̀jẹ̀ bàjẹ́ ọlọ́run bá ní ọlọ́run lò wọ́n fún dáadáa orílẹ̀-èdè yìí fi bẹ̀rù rẹ sí wọn lọ́kàn wá fìfẹ́ tiwa náà sí wọn láyà àtòrí àìsífẹ́ wa náà ní ẹni tó gbogbo ẹ̀mí ẹni ṣe ẹ bá fẹ́ràn wa ó kúmọ̀ fún gbogbo dúkìá àwọn káwọn ní àjọ lé ni àǹfààní kan ní ẹni tẹ́nìkan fi di pírẹ́sidẹ́ǹtì àǹfààní kan làwọn ní yẹsẹ̀ pé ń bí ọlọ́run dá nàìjíríà lọ́wọ́ sọ wípé buhari ni mo ló ní nàìjíríà o tàbí ìran bàbá ẹ̀ ló nàìjíríà o. báwọn bá ti ń jẹ wọlé ilé máa jẹ pírẹsidẹ́ǹtì ọlọ́wọ́ ọ̀sán bẹ́ẹ̀ nìkan gbogbo alájọ ní ariwo alájọ ní gbogbo láǹfààní rẹ àǹfààní kan ní níjà wa lọ jẹ wa mọ́ la fi di ẹni ìyà lábẹ́ wọn kò wa lórí ẹ̀mí wọn ọlọ́run nìkan ló lè darí ìfẹ́ wa sórí ẹ̀mí wọn lórílẹ̀-èdè tó ní tí ò sí orí bó ṣe rí ọlọ́run bá darí ìfẹ́ wa sọ́kàn wọn ọlá àti tóbi rẹ ọlọ́run àwọn tí mẹ́mẹ́ náà la fi ó lò tọ́lá tí kò tí wọ́n níbi tó ṣe díẹ̀ náà sọ̀rọ̀ èèyàn bá ń lọ sẹ́kọ́ǹtì kẹ̀ bá ń lọ tọ́ sàmù kan kó tó ibi bí ó lò tán bá mi tó yìí ọlọ́run lò wọ́n pàtó sí orílẹ̀-èdè yìí dáyà tó ti pe eh, kọma le se òun tún jìyà wa òun ti wájú nù eh, kápọ̀ ọ̀rọ̀ òṣèlú kan ìyàtí jẹ́ aláṣokún ẹ̀ sọ́dọ̀ ọlọ́run àwọn náà kú ti lágbára ọlọ́run àkúrò pé yóò rí báyìí láti bí ọdún kan àbọ̀dún méjì kọ̀ọ̀kan sáré ẹni pé gbogbo nǹkan ti ọlọ́run ti sọ fún lòun ní gbogbo orílẹ̀-èdè yìí bá ní mo dúró ọba àtọ́ba wa mo dúró ìfẹ́ rẹ jọjọba lọ́kàn ẹ̀mí kọ̀ọ̀kan wa ohun tó ọba padà sí fún ani dáadáa ń bẹ̀ já lè fi sìn ọ́ ọlá àti tóbi ọlọ́run ọlọ́run tó ti wá ìjọba wa ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n jẹ́ ọba jẹ́ o à ń tẹ́ ń darí wa bá ní máa darí wọn sí dáadáa lò wọ́n fún dáadáa àkúnlẹ̀ yìí ọlá àti tóbi ọlọ́run fún ìgbà tí wọ́n bá wá fún ìkàn wá àmọ́ ọlọ́run ṣàánú wa ọba ni kó sáwọn tá a fi sí iwájú ládùúgbò rẹ̀ ọba ni kó sí ẹnu ẹ sami bí wọ́n bá ti bẹ̀rẹ̀ kàǹpé ọ̀dọ̀ wa wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀dọ̀ wa náà ti bẹ̀rẹ̀ gbogbo òṣèlú tí wọ́n bá ti lọ́sùn tí wọ́n bá fi dàdúgbò ṣe wọ́n mọ̀ fi ò lè dá ṣùgbọ́n nígbà bá ń pín ìrántí wa mọ́ bí wọ́n bá ti rántí wa dáhùn tá a ránṣẹ́ ìbájú tàbí wọn èé béèrè lọ́wọ́ àkòjíá má lè ṣèpín jẹ́ iná àkọ́dá ọlọ́run. àwọn kúkú ń ṣe síbi kan náà láwọn parí táwọn dálẹ̀ àmì jẹ́ dálẹ̀ lọ́dọ̀ tiwa tí wọ́n parí. àtàwọn gbọ́ pé ògbó tá a dáwọ́lé á parí ẹ̀ kọ́ wá wo sàkún èwo náà dáwọ́lé ládùúgbò tí a sì tí wọ́n parí. àmọ́ àdánwò ni ọlọ́run sàánú wa ìpínlẹ̀ Ọ̀ṣun má jẹ́ ọba jẹ́ ọba ń dérè jẹ́ tó ọba ń pin fúnpinlẹ̀ yìí àdúgbò wa yìí mọ́tẹ́rì ìjẹta náà máa kéré mẹ́ o jọkọ́ máa pọ̀ pàápàá lu wá sílé mu òjò òkun rẹ òjò àánú rẹ máa rọ̀ sí wa nínú ìlú náà gbogbo ti yọ lórí tó ti sọ wọ́n dé àpẹ́jẹ wọn lọlẹ̀ láìlẹ̀ ọ̀la rẹ ọlọ́run gbogbo àwa táwa ń bẹ lọ́run táwa náà fẹ́ yọ lórí ọlọ́run dákun gbàdúrà wa ọlọ́run gbàdúrà wa gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn wa tí. àtúnjọ kírun ọlọ́run níbi ẹ̀ máa padà sí aburú àánú ọlọ́run máa bá yín gbé o fi kárí gbogbo àwọn tẹ́ ẹjọ́ wà lẹ́yìn òdi pátá tó súnmọ́ tó jìnnà ọlọ́run bá ní máa kíyèsí o èrè àtèrè àtòjú owó ọlọ́run jẹ́ ẹ̀rí mu délé àwa náà tá a wá wà lé wọ́n fi lé dà wá láàbò gbogbo àwọn tó ti lọ tí wọ́n ti padà wá wọ́n ti wá fara sílé wọ́n ti dúró lé ọlọ́run dàpọ̀ gbogbo jẹ́ mú nàbẹ́gbà máa ń jẹ àtàwa náà ọlọ́run fi dà yín láàmú awa náà ta wà ń lé jẹ mo mọ́ fi dà wá láàmú mọ́jẹ wọn ó dúwe tó mọ́ sàdó àwọn pọ̀ mọ́jẹ wọn ó dúwe bí wà tó fi kẹ́ mọ́jẹ wọn ó dúwe bí wà wa ìwọ náà tá àwọn fìdí lálẹ́ délé mo yọ̀ kọ́rí àgbẹ̀ kan òjì dé tí wọ́n fẹ́ náà lọ́wọ́ lọ́wọ́ ọjọ́ pọ́tá mọ́jẹ wọn ó dúwe bí wà ọlọ́run ọlọ́run tí wọ́n wà nípò pé wọ́n ń ṣèdánwò lọ àtàwọn tí ìdánwò ńlá wájú wọn ọlọ́run láti yọrí dáadáa sí ọlọ́run ti yọrí dáadáa ọlá tóbi ọlọ́run àwọn ìyá wa àna ọlọ́run máa bá yín gbé o àwa ṣàdúrà fún gbẹjọ́ ọ̀gbádùn bẹ́ẹ̀ lórí bàbá wa alága oníjọ láti jì ó kárí gbogbo ẹni tí ọ̀gbádùn ọlọ́run bá ní fún wọn gun alálàáfíà o bá ní fún alálàáfíà o ọdọ́dọ̀ àwa náà sáà ń gbé ti akáàkiri ọlọ́run fún àwa náà lálàáfíà o ọlọ́run máa lọ́rán sí àlàáfíà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa wọ́n mi kú lè nàṣíkòkò ya rọ́bà àfínà ká àyíwá ilẹ̀ àfẹ́ta owó bá dàbàlùwà اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك اللهم آمنا في أوطاننا وولوا أمورنا خيارنا ولا تولوا أمورنا شرارنا برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لأموات المسلمين الذين شهدوا لك بالوحدانية وبرسولك بالرسالة وماتوا على ذلك اللهم اغفر لهم وارحمهم واعف عنهم واكرم نزلهم ووسع مدخلهم واغفر لنا اللهم اذا سرنا الى ما صاروا اليه اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين واغفر الصليب والصليبيين ودامر اللهم عاد الدين اللهم دمر عاد الدين اللهم انصر من نصر الدين اللهم انصر من نصر الدين اللهم اجعلنا من عبادك المصرين لدينك برحمتك يا أرحم الراحمين وصل اللهم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله